ṣe yẹ̀yẹ́ tọ́dọ̀ bá wo inú náà ń sọ pé mo bí a o. lọ́jọ́ kìnínní àná mo gbọ́ ẹ sọ̀rọ̀ mo yẹ wéyìn ò ṣe wà á tẹ̀ rán mi fẹ́ ọ owó àrùn tó kámẹ́rà àmọ́ tún lò.